I want here, So let's see if I can go in here. So I need to go there. Okay, so. So we're gonna go around again. Sorry, I'm just trying to, I'm trying to go around. I can't walk far, so, you know, I've got to go around the other side. I hope this thing works. I don't know what I've done. I hope it's, uh, it's doing it, but I don't know. So we're outside then down the street. One house, one house. Nigeria. We do not want Nigeria to be the next Afghanistan. And we are asking yes. you, on behalf of all the Yorubas around the globe, to the British government, that it is time now to listen to us before it becomes bloody. Afghanistan is just a child place. Nigeria, by the Fulani government of President Muhammadu Buhari, during his speech this morning, Please with your word and the Biafra and the it down. Yeah. Nigeria is non-negotiable. Yeah. The British government needs to be aware that the genocide taking place in Nigeria is killing millions of Nigerians. Yes. And there is no reason that the British government is looking away. Yes. We are telling the British government that if your representative, the British High Commissioner, is not reporting back to you, yes. that we are here now to report to the Prime Minister. And the Prime Minister needs to listen to us. Yeah. Like I said, we are just asking for self-determination. We are asking for self-determination. And we are demanding a peaceful referendum. That's the way Britain life Union. Union. You had a 35 years union that was not working. And we are saying, after you merged us together in 1914, that representative is not working on our behalf anymore. After the 16 years of 61 years of the failure of independence, we are now demanding a referendum. Yeah. Britain, you have the bigger share because you represent the Nigerians, but you are not representing the Yorubas. Yeah. You are not representing the Middle Belt. Yeah. You are not representing the Biafra. Yeah. On behalf of the death of those children, we are saying enough is enough. We want to enough go. is enough. We have already been asking. We have been demanding We have been represented by so many Yorubas around the globe. And today, we have been represented by every sons and daughters of Omoluabi. Yes. Enough is enough. cause of any problem. Yes, sir. Your citizens voted for referendum to either stay with European Union or not. And we are saying today, 1st of October 2021, in the next one year, we want to opt out of Nigeria. Yes. yes. I say, within the next one year, we do not want to be part of Nigeria. Yes. yes. And I'm going to speak directly to our queen. God bless the queen. God bless the queen. But we are saying that you are part of those that brought this creation of Nigeria. And there's no doubt about that. We have been campaigning, but the campaign today is also going to Her Majesty the Queen. Her Majesty the Queen, you must let my people go! You must let our people go! Yoruba nation! No! Yoruba nation! No! You cannot leave what you started about 107 years ago. No. In 1914, you brought us together on what we are calling the amalgamation. That already expired in 2014. Yeah. You not believe the Fulani terrorists now. No. Do not believe the Fulani terrorists controlling the government of today, controlled by President Muhammadu Buhari. He's saying that Nigeria is not negotiable. But we are here today to say Nigeria is negotiable. I say Nigeria is negotiable. Some of us have lived there for more than two decades. Some of us have lived here for more than three decades. We've been part of the system. We are hardworking. We are in the NHS. We are in the civil service. We are in the private sector. We are contributing to the British system. Yes. But we want to go back home. Yes. We want to go back home. Yes. We want to make life better for our people at home. Yes. We want a better life for our people at You can use you can use the, the, the speaker you have there. Raise your voice. I want to call the name. It's loud. It's our voice. Tyrant. Buhari. Buhari. Buhari. Buhari. she has voice voice it's her voice. Can we be quiet? Can we be quiet? Buhari hired fake Nigerians. He was paying them fifty dollars per hour. so that we could, our voices could not be heard. Any time there's an election, this is a man okay. that instructed no. that people should be killed. Okay. As we are here now, there is systematic genocide taking place in Nigeria. The Yoruba people say, enough is he! No! Enough is he! No! We want to control our own resources. Yes! We want to have our own nation. Yes! We want to create a future. Yes. yes. We want to create a future for our future generations. Yes. The British British Empire mm. created this imperialist contraption. Yes. They are the ones that will now break it. Yes. yes. Break the contraption, Nigeria. Break the contraption, Nigeria. No. Break the contraption, Nigeria. No want to go home. They want to control their lives. Yes. Yoruba Nation, now! Okay. Thank you. Okay. Um, thank you to you all. And this message, again, like Koiki said, is a message for the United Kingdom, the government, the government of United Kingdom. This is a message from all of the people, the people of Yoruba land. the people of Yoruba land. We say we want referendum. No! Referendum. No! Referendum. No! Yoruba nation. Yoruba nation. Yoruba nation. Just like just like the UK went away from Europe, uh, and we respect that. The people spoke. the people of the people of uh, uh of UK spoke, and the majority said they were leaving. We, the majority in Yoruba land, we are saying we are going. We are going. We are going and we want the right to self-determination via a referendum. We are the largest denomination of people and we are going. We say no more. We say Yoruba Nation! Yoruba! are listening to us, yes. you need to call Katrina Lane to order. Yes. You need to call all of those people that you call so-called your, your, your, your, representatives in, in, in contractual Nigeria. Call them to order. They are seeing the killing, the genocide, the daily killing of children, women, men, rape, burning, killings, utter um, abductions going on. We say enough is it. Enough is it. Enough is it. No! Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. We have the right to self-determination as stated in the UN Charter. Yes. Let me say that again in case Boris Johnson didn't hear. We as a people, as indigenous people, Yoruba people, we have the right to self-determination. Oh, And nobody should deny us that. There is nothing to celebrate in contractual Nigeria. There is nothing to celebrate in contractual Nigeria. Contractual Nigeria is an arrangement between the UK and the Fulanese. We, the Yorubas and the Igbos and others, we have no part in it. Specifically for Yorubas, we have the right to build a nation to cater for our people. Yes. We have the resources, we have the language, we have the, we have the, the, the resources untold for us to be able to go forward. And what we are saying above all is enough is enough. Enough is enough. Enough is enough. Yoruba Nation! Yoruba Nation! Yorùbá nation. Vision, Uncle and M. Fraud ni, fraud ni, 1914, amalgamation ni, fraud ni o, 9414, amalgamation, fraud ni, fraud ni o, ẹgbọ́ 1914. Fraud ni, 1999 constitution fúlọ́ọ̀dù ní fúlọ́ọ̀dù ní ó yá o ní nineteen amalgamation fúlọ́ọ̀dù ní o fúlọ́ọ̀dù ní o ó yá amalgamation fúlọ́ọ̀dù ní constitution fúlọ́ọ̀dù ní o constitution constitution fraud ni o constitution constitution fraud ni o constitution is a fraud fraud amalgamation is a fraud fraud ni o.

ọtí ẹni mà. Gbogbo àná ni. Àtàlágbádọ̀ gba àgbọ̀dọ̀ ah, wẹ̀ ní mọ́ni Awólọ́wọ̀ ti ní ọmọdé ní ọ̀pára wọn kalẹ̀ orí ẹ̀ ló kú sí ó ṣeé ṣe é kò tó ṣe mọ́ bá àgbẹ̀ gbára wọn kalẹ̀ ó parí nìyẹn àgbọ̀dọ̀ lóko ibà ẹkú sẹ́ bàbá. So, so, I'm going to is killing. us, because the silence is killing But it's just to speak because the silence is killing us. But it's just to speak because the silence is killing us. But it's just to speak because the silence is killing us. That's what you see. now. Two, three, four, referendum now. Two, three, four, referendum now. Referendum now. No. Referendum. Referendum. Now. Now. Well done. Thank you. Thank you. Thank you. Thank you. Yoruba Nation! the farmers being killed in their farm. Yoruba Nation! Yoruba Nation! Yoruba Nation! I can't hear you! Yoruba Nation! No, no, no! Ẹ jẹ́ ká rè lé, ilé là ń lọ, àgbẹ̀ kan ò roko Let's let's let's listen. Hold on, one second. One second. Time, time. Hello. Okay, carry on. Bye bye. So once we... as we speak now, yeah. yet war, yet war, allowed, as we speak now, yet You gotta hold on to the mic, hold it on. Hello, hello, hello, hello.

So. So, so you can see there's a lot of us has come out. Can you see? Um, I'm, I'm standing here. There's a lot of people. I'm gonna go around for a little bit. Let me get my walking stick, and I'll talk so you can hear. So what you can see, there's people, we're outside down the street, see? We're outside down the street, can you see that? There. So we are here. That's what it takes. We are not going to accept this. The murders, the genocide going on. There is a genocide going on. Um, we've got people watching. Um, in case uh, there's a guy here, there's a British guy, there's genocide going on in, in Yoruba land in Biafra, in, in Middle Belt. The Fulani are being helped, unfortunately, by this British government. I have to say, the British government are colluding with the Fulani to kill Southerners, to grab the land because of the resources. And that is the reality. We need you people, we need the, British people, the great good British people like yourself, who are listening, who, you are fair-minded. We want you to take a message to the government, that this government, to stop supporting genocide. They are providing weapons to Fulani men. They are Yeah, go ahead. Go ahead. Yeah, yeah. The government needs to listen to these people. Show them some decency and respect. Thank you so much. I appreciate you. Thank you. So there you go. You see, that is active participation right there. He had my plea. He had the genuity of the what I was saying. As you know, on Citizen AY, we speak only on truth. We speak truth to power. We do not lie. We don't sugarcoat. We tell it like it is. Our only currency is the truth. And that is what the man responded to. So which is what we're doing here. We are bringing awareness. There's people here. We are all talking to you all. How many of us coming here? We are all here. We, we already spoke. We were with the Biafrans earlier on. We worked in the team. We came back. We wanted to stand here and speak outside the office. So, and here, let's just So there's a lot of people here. Yeah, there's a lot of us there. See? And then all the way, you can watch. You can watch me. I have my stage because my back So can you see? I can see all of us there. Nigeria might look and been an independent nation, Where the government of Nigeria has subjugated, he has deprived people they have clamped people down. The freedom of the South given God is what God has given every energy, Freedom of expression, freedom of speech, freedom of association. So, but here in Nigeria, the reverse is the case. Because we are being ruled by the London oligarchy of the Fulani. We don't believe that Nigeria is one nation. Because the British government, the reason why we to your ears. For the ears of the international community is the call join them. I'm gonna just put everything away again. gbàgbé ilé ẹ jẹ́ ká rí ilé o ilé là ọwọ́ àti ẹ̀fọ́ máṣe ẹ má dúró abẹ́ ní bẹ́ẹ̀sì náà ẹ ní tíṣẹ̀ nílẹ̀. irọ́ mi ní lọ́wọ́ ń bíbá yìí àmọ́dẹ̀ yóò di èmúdání wà aláfi eléyìí we sell it for fifteen ọ̀wọ́dà ọ̀dún ẹ bá ẹ yẹ kí fún nọ́mbà mi. seven three seven three nine nine five eight oh six oh six. Yeah, we're going. Eh, ben, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni citizen ay ẹ WhatsApp mi lórí bẹ́ẹ̀ yẹn. Ẹ you know? yín náà. Ilé ńlá ńlá agbẹ́kọ̀ òrókò òrókò kó bàjẹ́ ó pé àlọ́ òní wọn kàn plus four four seven zero seven three nine nine five eight two. Yeah, five we eight want eight. our freedom. Five we want referendum. 606. From the fraudulent at Nigeria. So, ó máa say, but fúnkú wà lórí water. So me, ò bọ́ mi ò tán mi ò kó mọ́ àti tán ọ̀sùn. Eh? Okay. So I'm gonna go. I'll go right there. I'll go right there. So we are gonna go. So, after Kuro Luko Eru, thank you very much, sir. It's good to see you. Yes, sir. so, welcome. So, Monique accident. So, what happened was that they left me with a uh, torn disc in my back. So, they had to take the disc out. So I have a permanent numbness in this leg. And I've got metal plates in my back, titanium plates. They had to take the disc out. And I've got fusion plates in my back, my back. So what I do is I use that to, I mean, I swim and do things. I can walk a little bit, but I can't walk far. So I use this to get around. But you know what? It's not going to stop me. <laughs> It's not going to stop me. I am going for Yoruba Nation. And we, we need to do this, sir. We have to, we must do this. Yes. I will. I, I, um, I, do apologize if I haven't spoken, but I've just been so busy and with things going on myself, and you know. And if I had this of broadcast yesterday and okay. the crowd would have been more than this. Yeah. Okay. What, what we will do? I mean, we we, are, we our people they are watching a lot. Yeah. But we want them to take more action and we'll continue. This is just the beginning. No. This is just the beginning. Yeah. So we will continue, obviously, you know. Um, People who stirred up everything. Yes, and they're afraid. The government are afraid. You see, what we did when we exposed. Go, go, I was so sorry for you. Yeah. Eh, eh, eh, it was rubbish. It was utter rubbish. It's all lies. He has he has dissolved Nigeria. Yes. I need to draw a big map yeah. of we West will, Africa. Yes. To show that he has dissolved Nigeria. Yes, he's destroyed it. There's no, there's no coming back. Yeah. There's no way back now. There is no way back. There is no way back at all, sir. So, but um, I think what we just need is to do is... Um, we need more enlightenment. Yeah. Because I was just telling you the problem I need defected from Berlin. Yeah. Yeah. We have to address Berlin. Yes, we have to. Yes. We it's Berlin. To Berlin. It is Berlin. I, I, I am an agreement. Okay. It is. I am, and I would like to. I'll, I'll bring you on air. I don't know how, when I can do it yet. Yes, sir. Anytime. Do we have any appointment here? Um, Erelu has got booked something, so we're going there in a minute. So. Going, giving them letter for them to know. I am not too sure. They send, they, now they ask for email, so give them an send to email. You are? Who? Eh? Myself and Eredu and others. Press conference, Eredu's over there. for the group. No, no, no, we don't want to have a name. We don't want to have a name because it causes a problem. Yes. Every promoter case. Oh, are you a, a press guy? With uh, oh yes, yes, I remember now. Yes, we are. We are a group of Nigerians. We are afraid of. We don't want to say a name anymore because what happens is that oh, somebody has created a group. We are all just organizing the rally, and I think that's the best way to do it. Eredu and um, Ben Bedu, and myself, and um, and um, uh, Queen, Queen and, uh, and Yomi So all of us are there. So that's what we are doing right now. Nigeria is a scam. It's a scam. It's a scam. Oh, uh, so. so. Yeah. so. It's a scam. What's fantastic bó ṣe yẹ nìyẹn very good. self determination ẹ lè send ẹ sí mi lórí nọ́mbà yìí. nǹkan tó ń ṣe fi wọ̀nyí nìyẹn. nǹkan tó fantastic ẹ send ẹ sí lórí facebook. ẹ send ẹ facebook or whatsapp ẹ lè gba fọ́nù whatsapp nọ́mbà mi mo lè fún yín. nǹkan tó lò ní yẹn. plus four four. ṣé kò wá ta. no no no ẹ kò ta. to be solemn. Sorry? I wanted our uh, decision to be solemn. I, I know, but it's it's difficult to... Because it's to show a measure of seriousness. We... We will, we will, we will get there, we will get there. I know what you're saying, but it's hard to know which one is which, so to, to be sure which one works, but we'll try both ways. receiver, you know. Sorry. Yeah. Oh, nígbà kí n gbé mi. Ẹ ẹ ló máa wọ bẹ̀rẹ̀ sí i. Ẹ lẹ̀ ká sí i. Ẹ máa mú kí n máa sọ̀rọ̀ sí i díẹ̀. Eh, eh, eh, ẹ jẹ́ ká mélé sí i. Ẹ mọ̀ tẹ́ máa ṣe. Kò ní break, kò ní break. Kò ní break. So, what I do bẹ́ẹ̀ mo ṣe mutí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kọjá mẹ́ẹ̀ tó ẹ bá bẹ̀rẹ̀ ẹ so i'm just gonna get in there so i can stop ẹ ṣeun. Eh, báwo ni ẹ wọlé ṣe ẹ ká sọ. báwo ni ṣe. High Commissioner of Nigeria has been telling lies. Okay. That's right. Boris Johnson. That's right. The British High Commissioner yes. has been telling lies yes. to Boris Johnson. Yes. So let us agree that Boris Johnson doesn't know. Yes. Now we are here. Boris Johnson, free Nigeria. Now. Free Yoruba people. Now. Free Biafra people. Now. I'm coming here. Last year, just after October 1st last year, 19 days after that, Nigerian government killed people in that thing. And the British government said nothing. They said nothing. George Floyd was just one person that was killed, and the whole world went kaput. We are now demanding that now give Yoruba people what? Give Yoruba people what? people want? Referendum. Are we tired? No. Are we tired? No. 1914 amalgamation is a baba ńlá fraud ni o. yóò gbọ́dọ̀ baba ńlá fraud. Ah, okay, lára ni. ó kà wọ́n lára o. ṣé ẹ fẹ́ máa sẹ́yìn lọ́wọ́ sílẹ̀ ni. ṣé ẹ fẹ́ máa fowó ránṣẹ́ sílẹ̀ ni àbá fẹ́ lọ. nineteen fourteen amalgamation ni ṣe.

Yoruba nation! Yoruba nation! We are tired of this fraudulent government! Yorùbá lónìí. Lẹ́yìn ló máa fẹ́. read the statement. a máa ka statement we are going to read. we are going to read the statement so we need a total quiet. a fẹ́ jẹ́ kí foreign commonwealth office. silence. silence. wakatoka a máa ka anthem yes. so we are going to sing the Yoruba anthem now. we sing the band anthem. one house one house. one house. ẹ jẹ́ ká máa rántí pé. yes. àwọn tó wà nílò opportunity ta ní so let us make use of it. yes let èmi represent family tèmi èmi ò mọ family tẹlomi family tèmi mo represent family tèmi lẹni gbogbo ọmọ Yorùbá mo represent our family mi so a máa ka anthem wa ẹni tó o bá mọ ẹ máa jẹnu Yorùbá nation ah we are ready. iṣẹ́ wa fún lẹ́wàá. είσαι παντολά, Ισοκόα. to read a speech out, and we would like each and every one of you to listen intently to this to the speech. This is a prepared speech. we are reading it outside. One house, one house, Commonwealth. Okay. Okay. So yeah, yeah. So we are going to read it. So we are going to read it here. We are reading the statement, a prepared statement by all Yoruba people. That is you and me. statement is from all Yoruba people. We are speaking directly to the Commonwealth Office behind me, and of course the UK government, and of course the Queen. Yeah, we say God save the Queen, but God save Yoruba nation. That's what we're just, so that's what we want. Now, listen, gentlemen, let's listen on. So, today being Wednesday, October 1st, 2020, no, no, no, sorry, Friday, Friday, October 4th, 2021. Yoruba people of Nigeria on the brink of extermination The world must not allow this for this to happen, but time is ticking. We are the Yoruba people self-determination campaigners, and we cannot hide the truth about what is going on in Nigeria. Since the advent of the Buhari government, Nigeria has been going through ethnic cleansing with Southwest one house, one house, one house. Right. Okay. Since the advent of the Buhari government, Nigeria has been going through ethnic cleansing. Has been going through ethnic cleansing. Genocide. And southeast of the are being targeted by foreign war mercenaries. Yes. Who are being daily imported from across Francophone countries. Invasion of Yoruba land. And the systematic takeover of Yoruba land Cattle raiders are being used to take over Southwest lands in a clandestine plan to dislodge the people. Tens and twenties of land have been taken over and villages and hamlets which hold various economic assets have been submerged. It is therefore a tragedy that the whole world is watching. The Western world media have been pretending as if all is well and African life does not matter. Why is the world treating Yoruba people with disdain? People are being mutilated. Children are being butchered. Women are being raped. And yet the world is pretending as if all is well in Nigeria. With thousands being eliminated each month in gun killing carried out by the mercenaries and Fulani headsmen carrying AK-47. The government of President Buhari has never prosecuted any Fulani for the atrocities. Because Brothers, he's the head of the Boko Haram. His security apparatus is being used to collect, humiliate, intimidate, and subjugate those who are seeking for the self-determination so they can take their destiny into their hands. Individual self-determination campaigner Sunday Goho, who has been appealing to the government to stop its wickedness towards the south, people of the South, has had his home visited by over 300 military and security men, besieging his home and tearing the home into pieces with armored vehicles. This is the reality of what is happening in Nigeria. The worst is coming soon as a civil war is planned for the elimination of the Southwest people so that the Fulani can take over their land. We call on the world leaders not to allow the calamity to unfold as it would create a refugee problem never seen in the annals of the world history. We also call upon about 350 million Yoruba spread across the world to rise up and defend their ancestral land, as Yoruba land holds one of the most spiritual source of human race and should not be defiled. We call on Yoruba people in Africa and South America to stand up and defend, defend their ancestral source. If not, the Yorubas may not have a land in a few years' time. To come back ah. The tragedy is coming and time is ticking. Buhari is determined to destroy Yoruba race of Nigeria through the conspiracy of some big and powerful nations using Buhari as a proxy Nigerian leader. This must not be allowed. Signed on behalf of the um, Yoruba World uh, Movement, uh, Yoruba Media World Movement. Yoruba World Media, Self-Determination Campaign, uh, be Ogunibido, General Secretary. Now, one thing I also want to add in all of this, please, I, I, I, this is the message that we must all share around the world. Make sure you have it on all your platforms. Speak to your friends. Get them to listen to the words that we just spoke. They are the words spoken for and on behalf of every single Yoruba person on the planet. On the planet. I burn up. Now, one thing I want to say to you there is a history that you're not aware of. And I want you to be aware of it today. How many of you know about the place called Ihoeleru? How many of you? How many of you you don't? In Ondo okay. State. Now it is in Ondo State. Thank you. Fantastic. It's a place where they found the skull of a 30-year-old Yoruba man, and they dated carbon dated his skull, skull to 13 thousand years old. You had me right. Oh, Thirteen thousand years old. Let me ask you a question. How many of you here have been taught about this in school? No. No. no. Nobody. That is the history we need to hold on to. That is our history. That history is older than the 2,000 year Bible and the Quran we're talking about. I want you to understand the significance. Yoruba nation! No! no going back! No! ẹni tí ó bá gbàgbé orísun ẹ̀ sílẹ̀. ẹ ẹ ẹ odò tó bá gbàgbé orísun ẹ̀ ó pẹ́ ni yóò pẹ́ yóò pẹ́ yóò pẹ́ So this is this we are the beginning we are the source of mankind yes. don't listen to their lies we are the source and we need to understand exactly the significance of who we are as a race mm-hmm. as Yoruba people the time is now for us to rise up in our own land we must be king. End of story. Yes. No foreigner. No. No foreigner. No, no, no. Yoruba nation. Buhari, Buhari is from Futajalon. Yes, sir. Let us determination is what If they want to claim any ancestry, let them go back to Futajalon. Yes. They must go back to Futajalon. They must go back to what? Futajalon. Go back to where? Futajalon. That is where they come from. Yes, sir. So we Yorubas, we stand firm. Yeah. They've killed us long enough our women raped, mm. our children killed, yeah. farmers killed. Everybody affected. Yoruba nation! No! No! No! She, no, she wants to say one or two things. They destroy our education. So now, let me show you pictures. As our agriculture. Look at these pictures. Ẹ jẹ́ kó sọ̀rọ̀. Oya oh, female. Let, let, let female. Her, female. Speak, speak, speak. Ẹ jẹ́ ká mọ́ Come and speak. Yeah, mm. Yoruba nation! Now! now. Yorùbá tá a bí dáadáa tá a bí ire àkókò rèé láti gba ilẹ̀ wa. bẹ́ẹ̀ ni o. Nelson Mandela said there is no easy way to freedom all over the world. nígbà tí Nelson Mandela ti ń jà fún South Africa òmìnira South Africa wọ́n pè ní terrorist so we mustn't be afraid to speak. we must not afraid to speak tá a bá now. náà àwọn ọmọ wa àwọn ọmọ àwọn ọmọ wa ti ń jìyà yìí àwọn ọmọ ọmọ ọmọ wa tó jẹ ìyà yìí àkókò tó wọ́n ń rẹ́pù àwọn wa wọ́n ń rèpù àwọn arúgbó wọ́n sọ fún wọn gan wá ní àwọn ń bọ̀ o wọ́n sì lọ bá wọn lé wọ́n sì rèpù wọn wọ́n sì tó kó wọn lówó ọjà tí wọ́n bá kó lọ́wọ́ àwọn Yorùbá wọ́n á kó lọ sí north wọ́n lọ kó fún ọlọ́jà wọn so we do not belong to Nigeria ẹ jọ̀wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá agitators gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá àkókò tó má fi ìyà jẹ ọmọ ẹgbẹ́ kankan má fi ìyà jẹ ọmọ ẹgbẹ́ kankan àwọn ọmọ Yorùbá ìjọba ò lè máa fi ìyà jẹ wá lé ká tó máa fi ìyà jẹra wa níbí gbogbo àwọn organisation tí a fi ìyà jọ ọmọ ẹgbẹ́ wọn you will be exposed just like Buhari has been exposed. Yeah. Yes. Okay. Nigeria nation now. No going back. No going back. No going back. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àwọn mídíà wa ẹ kú iṣẹ́ o ọlọ́run á máa dúró tì yín o ọlọ́run á máa wà pẹ̀lú yín o ọlọ́run á máa pèsè fún yín o bẹ́ẹ̀ ni yóò rí o ó sì ti rí bẹ́ẹ̀. Iléyá o ọmọ òdùdú wà iléyá bẹ́ẹ̀ gbogbo wọn ló lọ́wọ́ bẹ́ẹ̀ ní gbogbo wọn ló lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo wọn ló lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo wọn ló lọ́wọ́ bẹ́ẹ̀ bí nàìjíríà ṣe dàrú gbogbo wọn ló lọ́wọ́ bẹ́ẹ̀. okay. Okay, ladies and gentlemen, we are going to the parliament. We are going to the parliament. We are going to the parliament. Let's go to the parliament. Parliament. Let's go to the parliament. Let's go to parliament. Parliament. Parliament. Ashimalo. Ashimalo. Ashimalo. lọ, a ṣì máa lọ, a ṣì close. Kò má tà. Àwọn tó dábàá ṣe ṣe Hold on. back. We're gonna go back again soon. So, sorry, I'm just getting myself ready because we have to go again. So, ladies and gentlemen, thanks for watching with us. Cool. Sorry, that's me. We'll get going soon. So, so, so I'm just getting everything ready. You know it takes me a while to get myself ready. We are going to the parliament now. Sir, ẹnlẹ́ mo okay mo okay. thank you very much sir. So mo kàn fẹ́ make sure pé mo get everything ready. I'll join you now. Ẹ ṣeun. Ṣé ti jẹ́ ìwé ṣé ẹ̀jẹ̀ báyìí? Mi ò ṣe okay mo wà okay. Wọ́n lómi ẹ money, ní money. So we are going back now. We're going to the parliament, and you can see ahead of me. And I'm going to forward it now. Thank you very much, sir. All right. Very much appreciate. yes let me just tell. mo most of the time. wow mo wà lẹ́yìn nígbà tá a ṣe ìdẹ́rẹ́ wọn náà mi ṣe wà lẹ́yìn náà ni. okay nice and fantastic yeah. so we are all part of this gbogbo wa la wa ní kíni. gbogbo wa la wà ń o. now Yorùbá nation now now now now. ẹ ṣeun. fẹ́lẹ́ ni ó máa fẹ́. Yorùbá nation fẹ́rẹ́ ni ó máa fẹ́ báwo ni o èwo lẹ ṣe èwo lẹ ṣe ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ ṣeun. ẹlẹ́ni ó máa fẹ́ o eh. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun sọ. àṣìyá o àṣìyá nation ẹlẹ́ni ó máa fẹ́ ẹlẹ́ni ó máa fẹ́ eh. ẹlẹ́ni ó máa fẹ́ ẹ ǹlẹ́ ṣe lọ èèfẹ́ lẹ́ni ó máa fẹ́ àṣìyá o Yorùbá nation fẹ́ lẹ́ni ó máa fẹ́ fẹ́ lẹ́ni ó máa fẹ́ o èèfẹ́ lẹ́ni ó máa fẹ́ fẹ́ lẹ́ni ó máa fẹ́ o èèfẹ́ lẹ́ni ó máa fẹ́ ẹ̀lẹ́sà ìyá o. Yeah, ẹ tẹ bá ní pẹ́ẹ̀ lọ́wọ́ ẹ bá ní fóònù lọ́wọ́ olùkọ́sìn plus four four. Yeah, no problem. Hey, if I let me, oh my friend. Yes, yes, it's an AY, yes. Plus 4 4. Or oh, just uh, 0739 39 580 606. Benza, a text me. A text mi lórúkọ you know. You even know my second. What's up? Okay, sir. Julius wow wow A text mi ẹ ṣeun gan sà ẹ ṣeun ẹ ṣeun ok ẹ ṣeun sà so yes yes. So we are going back to um, the center there. So we're going to Parliament. Enle, Baon, Enle. Yes, so, yes, sir. Ekubwe, Esho. My manager. This is Baba. Yeah. Hold on. Yeah. Yeah, so ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni àwọn ni o àdè máa lọ àwa lọ wọ́n fẹ́ wọ́n kọ̀ àwa ń lọ à ń lọ we are going wọ́n tẹ̀ wọ́n bí wọ́n dá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa àní wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa o wọ́n lé sí nọ́mbà wa bẹ́ẹ̀ ni o <laughs> wọ́n kéré pátápátá wọn mọ̀ ni nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa o ẹ <laughs> ẹ eh? eh, what's up ma check okay ma i will i will switch the phone on. ẹ wà ń bẹ̀ náà àwọn yẹn kan. I'll, give, I'll switch it on. Switch it on now. It's on. Yeah. okay. Hey, eh, have you got a note on your phone? You only pen, oh man. And see, hang on. Okay, try this one. I don't know if it will work. Yes, sir. Zero. Hey, eh, one second. Seven three nine nine. Seven three nine nine. Five eight zero. Oh. Nine eight. Six zero oh six. Six. 06 that's it so gbogbo ẹjọ mo fẹ́ bá yín sọ̀rọ̀. ok. kẹ bá jí kájọ sọ̀rọ̀ kájọ sọ. ok ẹ Ah. mí ẹ pè ẹ nọ́mbà mi. iṣẹ́ yìí ó máa yọ o. ẹ gbọ́. gbogbo ẹran ó yé mi ó yé mi sà. ẹ gbọ́ ẹ jọ kí ló kọ́ yín sà. Àjíbóyè. ok ṣé mo nọ́mbà yín lọ́wọ́ ẹ kò mo nọ́mbà yín lọ́wọ́. ẹ kẹ ẹ níbẹ̀ ẹ bá ẹ bá ní mo nọ́mbà máa pè é. ẹ text mi ẹ text mi ẹ ṣe ẹ ṣe wọn. ọ̀bẹ jẹ́ ká lọ sọ́dọ̀ sáà wọn fẹ́ ká kọjá. Eh, wọn no jẹ́ ká lọ sọ́dà no ẹ. ṣé wọn fẹ́ ká lo ara bí ìṣá. kámẹ́rà wọn dé gbogbo bí. ṣé wọ́n dé gbogbo ẹ̀. Eh? bí. bẹ́ẹ̀ni o fraud. go. go. go. go. Go! Go! No retreat. No surrender. No retreat. No, no surrender. Ṣé kí ni òṣìṣẹ́ wọn ni bàbá? Ó ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́ bọ́ wọn ní kankan máa lò ó ní bá ṣe ń gbọ́. Ah wọ́n ní ká má lò ah, which is annoying. Um, are we allowed to use? Okay, okay, okay, okay. Fraud! Fraud! Terrorists! Terrorists! Terrorists! Terrorists! Terrorist! fraud. What do you like? mọ̀lá I know we're all busy so ọdún yóò dábẹ́ ṣe. ẹ rárá sí o ọdún tí tí gbogbo àwọn ti kọ́ lóko wá sí orí bíso. ẹ̀bùn three thousand. Yes, 2054. Yes lẹ́lẹ́ ni ó crazy crazy wọ́n fẹ́ gbé wa ni wọ́n ń bí wọ́n ń núgọ pé àtúntò àṣírí wọ́n ń bí wọ́n ń pé ẹ́ adábí ìláyà kan ṣe kínní. bẹ́ẹ̀ èé ò lẹ́lẹ́ ni ó máa fẹ́ àtìyá o àtìyá ni sọ̀rọ̀ lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ èé máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ òye lẹ́lẹ́ ni ó máa fẹ́ àsíá o Yorùbá nation ọ̀nà lẹ́lẹ́ ni ó máa fẹ́. ẹ bá gbérí lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ àsíá o àsíá o ẹlẹ́ni ó máa fẹ́ o ẹlẹ́lẹ́ni ó máa fẹ́ ẹlẹ́lẹ́ni ó máa fẹ́ lẹ́lẹ́ni ó máa fẹ́ o lẹ́lẹ́ni ó máa fẹ́ àṣìyá o Yorùbá nation o lẹ́lẹ́ni ó máa fẹ́ lẹ́lẹ́ni ó máa fẹ́ o. lẹ́lẹ́ ni ó máa fẹ́ òye eh, lẹ́lẹ́ ni ó máa fẹ́ àṣìyá o Yorùbá nation lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ òye eh, lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ òye eh, lẹ́lẹ́ ni ó máa fẹ́ àṣìyá o Yorùbá nation lẹ́lẹ́ ni ó máa fẹ́. Bọ́dá wà náà báyìí. Ok. Bẹ́ẹ̀ sì fi ok. Ok ó yà ó dà o, lẹ́lẹ́ ni ó ni o, lẹ́lẹ́ ni ó o, Yorùbá nation, lẹ́lẹ́ ni ó máa fẹ́ àlẹ́lẹ́ ni ó máa fẹ́ òye lẹ́lẹ́ yes lẹ́lẹ́ ni ó máa fẹ́ òye lẹ́lẹ́ ni ó máa fẹ́ àṣìyàn o Yorùbá nation yẹ́yẹ́ fẹ́. àṣìyà nation lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ òye lẹ́lẹ́ ni ó máa fẹ́ lálẹ́ o lálẹ́ ni ó eh, ni ó máa fẹ́ àsíá ni ó ni ó máa fẹ́ o eh. <laughs> ẹ má bínú sí mi jáde ẹ má bínú sí mi ẹ má bínú ẹ má bínú ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò honest speaking. oh ah Bagbeya ni no I am ẹ wò iṣẹ́ pọ̀ and Ewu. wò ṣe mọ̀ pé ṣe mọ̀ pé ṣe mọ̀ pé lèmi ṣe mọ̀ pé ṣe mọ̀ pé ìyàwó mi ń lé o ti di wàhálà orí ọ̀rọ̀ mi.